you kábíyèsí ọba tẹ ètùtù ọba tuntun ọba tẹ́lẹ̀ kò tó jọba ẹkùn ọmọ adégoróyè akéèké àbíjàwàrà àwa ọbọmọdé òkú la ní pé ká fi ẹ̀tọ́ pẹ́ńtọ́ tayín lọ́rẹ wípé àṣẹ ìṣàmọ́dún o. mo dúpẹ́ ní ọwọ́ ẹ̀yìn tí ẹ fi tinútinú ṣe mí lóore. ọpẹ́ pàtàkì ló wọ àwọn tí wọ́n fi ìkà gbé ẹ̀bùn sílẹ̀ ẹ̀yin arójú ìyá aṣọ ọmọ lóore. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. ẹ̀yin ẹlẹgbẹ́ mi. mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ gbádùn mi a jọ gbádùn ara wa ni. ẹ gbé fún bàbá. ìwọ ni wọn gbé wá fún. ẹgbà ni. ó wò kéńgbà ni ó wò kéńgbà ni ẹgbà. ẹ bàbá mi tí ò bá ṣe é pẹ́ ìlẹ̀ bí mi bá ní ọmọ tó rí ogun. kábíyèsí. kí la ti rí gbọ́ o. ara o. nígbà tí wọ́n gbé ẹ̀bùn fún yín tẹ́sẹ̀ máa gbé wọlé lọ gbogbo ohun tó ń gbé fún yín látara ṣe é ṣe ẹ ṣí kinní wọ̀jọ́. ẹ gbẹ́ pọ́ mọ́ ní ká ni. wọ́n sì n ti pàṣẹ. ó yẹ ẹṣin wò ẹṣin wò. n ó sì wọ́n fẹ́ kí n sí. ẹ tí ẹ bá sá lọ ẹ bá sá lọ mo pàṣẹ mo pé ṣé ń lọ yẹ tí ẹ bá dé ẹ ní délé o ìtẹ́ bá dé délé ilé lẹ́kùn sí. ẹ má lọ ẹ má lọ. rẹ̀ ó máa ná ronú ó gbára ní romi o. àrùn tí ń ṣogójì ní ìṣọ̀ọ́dúnrún ohun tó ń ṣàbọ̀lẹ̀ adé gbogbo ọlọ́yà ló ń ṣe. gbẹ́gun bá wọnú aṣọ ipò òun dà ni o. bẹ́ẹ̀ni ẹ bá ṣàbà ipò òun dà ni. ọ̀pá pàpàrà ni. Ah! àṣé gíga bá fojú náà ní fọ́ ni lójú n ò mọ̀ pé ibi tádé tutù ó bá yọ sí wa nìyí o mo sáà mọ̀ pé ń ṣe wá báyìí ni a ní bẹ́lẹ̀ yìí lọ ah, bébí sẹ́ẹ̀lú là ń jẹ́ kìí ṣe sí ara wa là ń ṣe ó sì dá mi lójú páàrọ̀ mẹ́ta ó gbọ́dọ̀ dọbẹ̀ nù. ìyá lọ̀dọ̀ ya láró. ó bá ti yá kò tún gbọ́dọ̀ mọ̀ pé ah, ó yá. à ń kúrọ́. mi ò kúrọ̀ ìyàwó. ó dà àníbó mọ́ta yọ̀ lọ. ìyàwó ó lò lọ́ọ́ rẹ̀ gbọ́sẹ̀ ló wí fún mi. ẹ̀ẹ́. Eh ilé ìgbọ̀nsẹ̀ àṣírí olókòbó yìí ti tú àsọyàyẹ̀ rí gbó ṣé ń wà pé mọ̀kọ́dọ̀gè ló lọ igi àdùnbí. Ah. ó ti yà wá. èmi ò bá rọ̀gùn torí tọ́tí mo túlẹ̀ kéègbẹ lè bá ń pè é wá túbọ̀ wá kọ̀ tí ò wá tí ń bá èrè bá tó bá rí mi tó kán lu gbọ́ báyìí tèmi náà kàn tẹ̀lé.

ó ní kì í ṣẹrù òun pé bàbá òun ló tọ́ sí. lọ́rọ̀ kan ni bàbá bá gbà lọ́wọ́ wa o bó ti gbà báyìí ló bá yí wọlé ọkàn tiẹ̀ ti balẹ̀ lọ́mọ bá pe bàbá rẹ̀ ó ní bàbá ń bá gbàlagbà lẹ́yìn àìfúnnilẹ́bùn a máa ṣì wò àyà mi kọ́kọ́ já mo ṣe bá jẹ ara òní jẹ́ bàbá ó ṣì wò ní kábíyèsí bá ṣì wò. ó ṣì gbá ó ṣì. lọ́rọ̀ kan ṣáìyà ọba ti wà. káì ṣàgó olùkóso àyànràn náà iná lójú iná lẹ́nu. torí o fi pè mí torí o fi pè mí káríwó darí rẹ káríwó. rọ kẹlẹbẹ rọ lẹbẹ kelebe kelebe o ye tiɲɛ wɔ o ye tiɲɛ wɔ ɔ wala alɔ ah. mi tɔwɔ n kɔnɔ ɔ wala kubɛ kelebe <laughs> ɛ ìwọ oh, oh, le ah. eh, eh, oh, kú ìwọ le kú ɛ ìlọ ìlọ ìwọ le kú ìwọ le kú o tiɲɛ wɔ. ne ko ko ta gbé mi. ɛ ɛ ɛ mabɔ fiyan o de tori o de tori alo olisa àrò òrìṣàn èèpò rọpò èèpò rọpò ó yá ṣẹlẹ̀ ẹrù kàlẹ kó dìde gbẹwúrẹ bá bímọ tiẹ lóòjọ́ ní dìde ẹrù kàlẹ kó dìde. ìyá lọ́rọ́ ìyá lọ́rọ́ ìyá lọ́rọ́ yé ẹ gbà mí ìyá lọ́rọ́ ìyá lọ́rọ́ yé. ẹgbẹ́ ọjọ́ kan àná ọjọ́ òun àná ìyálòde sọ̀rọ̀ kan ọlọ́rọ̀ tí ń bọ̀ ọ̀rọ̀ ọmọ tí ń bọ̀ yìí ni eji ní ẹ jẹ́ yanjú ẹ̀ ṣe bọ́jọ́ òun náà àkọ́tì ikún sí ni ńlọdẹ yìí o. ọ̀rọ̀ àgbà ló sọ ṣòro àtò sọ o ti dọ̀rọ̀ akílọ lọ, hmm. fi takíbò ní ká kọjú sí báyìí eré méjìlá mọ́sá o àkọ́kọ́ bí ọmọ bí ò ṣe ní mọ̀ pé àwa la ránṣẹ́ burúkú sóhun ẹ̀ẹ̀kejì ó bá wa mọ̀ pápá rẹ̀ ò ṣe ní káwa. agbára rẹ̀ ò tiẹ̀ lè ké mi mò ń jẹ ifá lójúlówó méjèèjì ifá ń gbénú mi lukosi èmi náà pé tó báyìí wọn ni pé ká forí korí o ká fi kùn lukùn ká sì mérò ká fi mọ èrò pé kí ni tá a lè ṣe tágbára ọmọ òfin ní káwa o. ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ bá ń sọ pé ẹnu mi rùn ẹjẹ́ àpàdé ń lè mí lálẹ́ wọn ò ránṣẹ́ sẹ́nìkan yóò wá pidán lójú wa yóò pidán lójú wa báyìí àwòrì. gbogbo ìgbà kan lórúkọ ń rọ ní tuntun. 감사합니다. 아, ẹ̀wẹ̀ ẹlẹ́wẹ̀ ní kó kiri. ayọ̀ ọ̀pọ̀dà dàmbìrì lọ́jọ́ ọ̀pọ̀dà kúkú jẹ́ o. ó mo kí yan ẹ̀yin ará ìlú ni. inú mi dùn lónìí. mo jẹ rí àtà mo rẹ́yìn ọtí. orógbó mi di mọ́kànlá lónìí. ara wọn ni wọ́n gbó ara wọn ni wọ́n gbó pa ó bí àpáta bíi ti mọ́kànlá lónìí ara wọn ni wọ́n bì ara wọn ni wọ́n bì pa. ẹ dákun ẹ dúró. ẹ kábíyèsí olúwa mi o. àákíní ìjó tá à ń jó ìjó ọ̀tẹ̀ ni. orin tá à ń kọ látàárọ̀ orin ọ̀tẹ̀ ni. ẹ̀fín mi lẹ̀ ẹ jẹ́ àbèrè ìjó tá à ń jó ìjó ọ̀tẹ̀ ni. ọ̀rọ̀ tẹ́yìn gangan tó wá sọ kábíyèsí olúwa mi o ọ̀tẹ̀ náà ni ẹ bá jẹ́ àmọ́ ọ̀tá kí gbogbo wa yìí ká sì gbárùkù ká délé ọ̀tá ọ̀run kábíyèsí olúwa mi o. ta ló tún ní bèrè tó fẹ́ bá mi sọ. kí n dá gbogbo yín lò. ẹ kábíyèsí o èmi fẹ́ bèrè. ẹjọ́ sọ tí ó fẹ́ sọ. bó ní ẹjọ́ sọ tó fẹ́ sọ. kábíyèsí wọ́n ti pọ̀rọ̀ mọ́ mi nínú kò sọ̀rọ̀ mọ́ kábíyèsí. ẹ kò sọ̀rọ̀ mọ́ kò sọ̀rọ̀ mọ́ kúta ti. kábíyèsí o. bá fún àwọn obìnrin kan lọ́wọ́ èmi kò rúra pẹ̀lú mi. Yeah! adọ́rùn mò tán bàbá mi. adọ́rùn mò tán. adọ́rùn mò tán. kí lorúkọ tiẹ̀. ọmọ ṣetán lorúkọ mi. kí lorúkọ yẹ. àṣẹmọlù lorúkọ ìyá mi. àṣẹmọlù àṣẹmọlù. lágbóolé gbọ́. lágbóolé kí la rí fi ni ṣe. kí la rí fi ni ṣe. kúta tí o. kábíyèsí o. ẹgbẹ́ alákùnrin yẹn abigende o lọ gbé alákùnrin yìí wọlé kó wàá ṣàlàyé fún lẹ́kùnrẹ́rẹ́ ó yá lọ gbé wọlé ká ṣàlàyé. tí o bá sọ̀rọ̀. ẹni tó bá tún sọ á. ẹni bá sọ á. ojú.

Gracias. òfin tuntun mẹ́rin péré la ò ní nínú ìlú yìí bí ẹnì kankan bá fẹ́ jáde láàárọ̀ ó gbọ́dọ̀ dé ààfin. òfin kejì gbogbo ẹ̀yin olóyè ìlú. kábíyèsí o. ẹ gbọ́dọ̀ máa dé ní ìlàárọ̀ kí ẹ wá mú ìlẹ̀kẹ̀ bí ẹ bá sì ń lálẹ́ lálẹ́ kí ẹ bọ́ sílẹ̀ ń bẹ̀. kí ẹ bọ́ rẹ̀ ó fi kẹta tọkọ tìyàwó ò gbọ́dọ̀ bíjú. yìí o irú èmi ni mo jẹ́ abirùn márùn-ún kọ́ o. ó dà òfin bẹ̀rẹ̀ látòrí ẹnu kó tá a ti. kábíyèsí o. ẹ tẹ̀lé alákùnrin lọlé kí ẹ pa ọmọ ẹ mẹ́rin kí ẹ gbé ẹ̀kọ́ sí kí ẹ náà fà hẹ́ mọ ní kí náà ṣe hẹ́. ẹ̀yin aláìlọ́pọ̀ lọ gbogbo.